له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم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 صلى الله عليه وآله وسلم كل البيت عيرة láti ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣe ní ìránṣẹ́ rẹ̀ ó lo ìgbésí ayé àti ṣe àlàyé ńtọ́lọ́run ọba fẹ́ ránṣẹ́ sí fún àwọn èèyàn ní àlàyé tó pé tó sì yéyéké látàrí kíkẹ́ alukur'an ilé ìtọ́nà sọ̀kalẹ̀ táwọn èèyàn létí ṣíṣe àlàyé sọ́nà ilé ìtí ọlọ́wọ́n bá fi fún táwọn èèyàn lọ́nà tí ó gbà yé wọn orí báyìí lànà bí wà ló ń sin ọlọ́run tó ń tẹ̀lé ń tọ́nà wọn bá ní kó ṣe é tó ń jíṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí títí sí ìkùkù wa mú lọ. صلوات ربي وسلامه عليه أو صحابة رضوان الله عليهم أنا gbìyànjú wọ́n sì ti ojúṣe wọn níbi àti kọ́kọ́ gbọ́ ìgbésẹ̀ náà ní sọ̀rọ̀ bá àṣìlámù yìí tí wọ́n á sojú sí wọn níbi títí sẹ́ni tí wọ́n gbọ́ yìí yẹn fún àwọn aráyé. eléyìí tó mú kí àwọn sàhábà yàtọ̀ tí gbogbo àwọn èèyàn yòókù tí wọ́n dé lẹ́yìn wọn látàrí ipá àwọn jẹ́ni tó fi fọkàn dá fún òfin kó bọ́yọ̀ láti ti gbọ́ ni wọ́n ti tẹ̀rẹ̀. tẹ̀rẹ̀ látòrí Al-Qur'an. ليه كان قولنا النبي محمد صلى الله عليه وآله وسلم وبدون ما حديث ليه كان قول wọ́n jẹ́ lájẹ́ pé wọn ò fi kó báyìí wọ́n ní àwọn sàhábà tí máa béèrè ní sí wọn tó wọn àmà nípa rẹ̀ torí wọn lè bá a mà wọn lè bá a máa fi hùwà ṣùgbọ́n àwọn ọ̀jẹ́ni tí máa béèrè lọ́pọ̀lọpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ béèrè o lè má sábà mú tọ́da wá láti ti máa bí ọ̀pọ̀lọpọ̀ kan máa ń béèrè lórúkọ ọmọ ń béèrè ni. títí kí wọ́n máa ń ṣe béèrè lórúkọ ẹni tó fẹ́ ṣe tí wọ́n ń sọ fún ti won fún. ó ti ẹ̀ wá nínú hadithi kan tó dẹ́rù báyà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn bí dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá sọ pé ìnáná وإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم nǹkan kan kọ́kọ́ ló kó ìparun báwọn ẹni tó síwájú yín o bí ọ̀pọ̀lọpọ̀ béèrè àti ìyapa táwọn ànábì ọlọ́run orí ẹ̀ ló ti jẹ́ pé àwọn sọ̀hábà wọ́n yẹn sábà ti ọ̀pọ̀ béèrè wàá pa jùlọ ń gba àwọn ti rí i pé ọ̀pọ̀ béèrè ó lè kó parun báyìí. wọn máa wá fojú nke kí ma oko kan wá láti wá sí béèrè lọ́dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. orí ìmọ̀ tí wọ́n ní kí ara oko kò sí dọ́kà ara béèrè gbogbo bó la sọ bó la ti sọ ọ̀kan aróko aróko máa sọ̀rọ̀ tiẹ̀ ní bọ́ba ti ti gbà tẹ́tẹ́lẹ́ yìí bá yé wa ìdùnnú àwọn sàhábà ni ní gbogbo gbà párọ̀kù tọ́ ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀mọ̀ wá láti wá sí béèrè. ìjọ sì máa fi dá arókó mà ọ̀nà ni ìsọwọ́ ńlá kọ́má ànábì lórí. eléyìí táwọn arókó máa ṣe arókó ọ̀la kọ́ máa nàbí lórí mi Muhammad irú èsì àwọn tí ó ṣe é pé ará àkóró làwọn ò ní ṣe àwọn ni ya Rasulullah àwọn ni ya Nabiyallah ya Muhammad wa ti torí pé bí wọn bá lu kó wọn bá ní ọgbà oníyè èèyàn tí wọn bá ti lóko lọ oníyè èèyàn tí nǹkan tó ń tara wọn pọ̀ lóko yàtọ̀ sí gbòòrò gbòòrò gan yàtọ̀ sí gbòòrò gbòòrò míì gan rí oko lórí lẹ́gbẹ̀ẹ́ gbòòrò míì àwọn máa retí kárò kó dé kó fi lè bá wa ṣèbéèrè. nípa táwọn ọmọ báwọn lè bá àjàǹfà ní ìbéèrè tí ọba jù. báyìí kúlẹ̀ lárákùnrin kan yọ síbi táwọn sàhábà wọ́n ti jókòó sí anábìá Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan lọ́kùnrin tó ti pé ìdọ̀tí ò sí lára rẹ̀ èérí kan ò sí lára rẹ̀ kan ò sí lára rẹ̀ jókòó sí anábìá sallallahu alayhi wa sallam ó borúkún rẹ̀ sí tànàbì ọgbọ́wọ́ lórí itan rẹ̀ ọwọ́ni rẹ̀ Muhammad ìyàlẹ́nu lọ́jọ́ báwọn sàhábà torí pé lè yọ ọ̀dàrú oko akramakumullah aró oko tó máa fi wọ́n rìn ìdọ̀tí gan-an lélẹ́yìí. àmọ́ orúkọ tó wá là má nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àtúnà lórí ọbẹ̀ jọ̀bì àwọn aróko lọ́sí bá aróko ìmọ̀ tó ní báyìí. ó ní akhbirni ani islam sọ fún mi nípa islam kí ló dé wọ́n ní nígbà yẹn púpọ̀ nínú àwọn mùsùlùmí tó ti gba islam tó ti pé tá a bá fi wọn léèrè nípa tó ní jẹ islam wọn ò nílé fèsì wọn ò nílé fèsì wọn ò máa ń díjẹ bẹ́ẹ̀ wọn ò sì bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí kọ́ tọ́ka báwọn èèyàn béèrè ní táwọn òfin wọn àmọ́ wọn ò béèrè ẹnikẹ́ni lè ṣèbéèrè ní tí wọ́n ti ṣèdánilẹ́kọ̀ọ́

bẹ́ẹ̀ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn máa ń dín jẹ́ islam ọkọ̀ lè sọ pé islam ẹ̀sìn àlàáfíà ni yára ní jẹ́sìn àlàáfíà kí ni jẹ́ islam àwọn olùmọ̀ ẹ̀sìn islam wọ́n ní al-islam huwa al-istislam lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-khulus min ash-shirk wa ahlihi wọ́n ní nǹkan mẹ́ta ní jẹ́ alákọ̀ọ́kọ́ pátọ́pátọ́ tẹ̀sílẹ̀ fọlọ́ nípa títí lọ́kàn nínú ìjọsìn kágbáfà fọlọ́ nípa títẹ̀ láti ẹ̀rọ káwa bọ́ lọ́wọ́ ọ̀sẹ̀bọ sọlọ àti gbogbo àwọn ọ̀sẹ̀bọ wọn ni ti ń jẹ́ ìsìláàmù eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ò bá ní tòwíì kì í ṣe mùsùlùmí o títí ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn àìmẹ́bọ mẹ́sìn àìmáṣe nǹkan míì papọ̀ mọ́lọ̀ tó o bá ti ní adẹ́pẹ́ ètò mùsùlùmí. àkọ́kọ́ nǹkan nìyẹn torí rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lòun sí lọ́n ó tún ṣe nǹkan míì papọ̀ mọ́ ọ̀tẹ̀bọ̀ nìyẹn ò pé tó. ẹni tí o bá jẹ́ pé Allahu Rabbul Alamin nìkan ní jọ́sìn kò pé tó. ẹni tí ń ṣẹbọ tí ń sóòtà ṣe ń da dúró papọ̀ mọ́sápà ó lè jẹ́ mùsùlùmí láéláé. àwọn mùsùlùmí wọn ní nǹkan méjì dáńjọ́ ti sọ àwọn àwùjọ ẹlẹ́dàá gbogbo nǹkan. wọlé ń ṣe yá ọdún lẹ́kọ̀ọ́ lọ́tọ́ ẹni tí o bá ti jẹ́ pé ń tẹ láti ọlọ́run ń tẹ láti ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó lè jẹ́ mùsùlùmí lè jẹ́ mùsùlùmí lọ́ngbọ̀n. ìsìláàmù yìí ti rí ìsìláàmù yìí kàn ti kó ojogún bá lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ jẹ́ kẹ́ ẹ ṣe báwọn ará àtà títí ṣe kó lè bá a rí títí rí kéésì ìsìláàmù ni àtàlẹ́ yín nìyẹn. ìsìláàmù wàá tẹ̀ láti ọlọ́ọ̀ni wàá tẹ̀ lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ìbá ọmọ pé tí wọ́n fi sí pàlàbà nìyẹn báwo ló ti wá fẹ́ jẹ́ mùsùlùmí àbí ọ̀rọ̀ pé rọ́tọ̀ ń pa fúnra ara rẹ ó dé di islam ọgbọ́dọ̀ jẹ́ ẹni tọ́sọ pátọ́sẹ̀ sílẹ̀ fọlọ́ nípa títẹ̀ láti ọlọ́run kọ́ máa tẹ̀ láti ànábì rẹ̀ ànábì muhammed sallallahu alaihi wa sallam wal khulusu min ash-shirk ẹni tí o bá ti bọ́ lọ́wọ́ kásẹ̀bọ́ kásóòtà tí o bá ti sábà àwọn ẹlẹ́bọ àwọn olóòtà ò lè jẹ́ mùsùlùmí. kí ẹ ti kọ́ sáfẹ́ bọ́ lásán ó tún sábà àwọn ẹni tí ń ṣẹbọ ètò kó sábòsà lásán wàá tún sábà wọn tó ń tó ta kò lè jẹ mùsùlùmí. àwọn yìí ti wá wọ́wọ́ pọ̀ ẹsẹ̀ yìí ti wọ ẹsẹ̀ pọ̀ ẹ̀sùn balẹ̀ ẹ̀sùn ọwọ́ nǹkan ẹ̀sùn ẹ̀sẹ̀ tàbí ọ̀bá ṣe ń tẹ̀ kí dàrú. nítorí kọ́ ọmọ bá sórí ibú rọ̀ ìsìláàmù nìyẹn nínú dábìlì kí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mùsùlùmí tẹ́ bá gbé àwọn èèyàn sórí òṣùwọ̀n torí pé àwọn mùsùlùmí ọ̀sán kan olóró olóró mùsùlùmí oṣù yìí kan ẹ̀rọ eléégún lóṣù eégún ìsìláàmù wo wá nìyẹn wọ́n ti tara rẹ̀ tí wọ́n fẹ́ wọ náà rọ ìsìláàmù náà lọ́gbọ́n yẹn nǹkan mẹ́ta yìí ni wọ́n pè ní ìsìláàmù pásọ pásọ sẹ̀sílẹ̀ bọ́lọ̀ nípa títí lọ́kàn nínú ìjọsìn pásì gbàgbà fún nípa títẹ̀ láti rẹ̀ káwá bọ́ lọ́wọ́ ẹ̀bọ àtàwọn ẹlẹ́bọ̀ọ́ eléyìí ni wọ́n ń pè ní alìsílám ẹ mùsùlùmí ni wọn náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá àtàlẹ́ lọ́jẹ́ fáwọn ẹlẹ́bọ ọmọ tí ń jẹ ìsìlám olórí ibú lásán ni ọ olórí ibú lásán ni ọ tálọ́ gba báyìí rẹ wọlé ní ìsìlám táǹfọ̀n káàdì táǹfọ̀n káàdì kọ jẹ́ mùsùlùmí ọ̀dà kan ìdáǹpẹ̀ ní ìsìlám ọ̀bẹ bọ́ọ̀lù ọ̀bọ̀ òtàtùkọ̀ sáńpẹ̀ nìkan ọmọ kan dá ojú gédégbé kò ní àfikún bọyọ nínú lọba jẹ saka kọ jẹ saka lọba jẹ sùkú kọ jẹ sùkú saka sùkú ìgbà ìsìlámù jẹ. àbáwọn rìsọ́ọ̀tì lọ́jọ́ sànńdì àbáwọn wájú mẹ́tíláṣí lọ́jọ́ jùmọ̀à àbáwọn ṣe eégún lọ́dún eégún àbáwọn sòrò lọ́dún orò gbogbo àti bá wọn ṣe lé ìwọ̀n ẹsẹ̀ mùsùlùmí o kò fọ́ọ̀rù kò fọ́ọ̀rù kò ṣe kò àwọn gan ni kẹfìrí ọ̀jọ̀ Islam ọ̀dà bí ogedegbe ni ọ̀nà rẹ̀ sì là gbangba ní kọ̀ọ̀pá mọ́tẹ́nìkan kílè bá wa yé wa jàmá ǹjẹ́ mọ̀lẹ́kà ń bi ànábì léèrè sọ fún nípa Islam nẹ́bí tọ́lọ̀ ń fi islam rán nẹ́bí wa sàlàyé islam pẹ̀lú àwọn orígun ẹ̀sìn islam islam dàbí ẹbí ilé tá a máa ń wọn lórí òpó márùn alákọ̀ọ́kọ́ anábì pè ní àǹtẹ̀ṣẹ́dẹ́ alẹ́ ilaha illallah wa anna muhammadan rasulullah òpó àkọ́kọ́ nù wọ́n jẹ́rìí pé kò sí ọba kan o tọ́tọ́ láti gbòdodo jọ́sìn fún àyàfi Allah olùkọ́ ajẹ́rìí fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀. akramakumullah orígun àkọ́kọ́ nìyí nínú Islam ohun gangan ni téèyàn ó sì kú téèyàn ó fi di mùsùlùmí sẹ́nìkan bá wá ní ìsìtọ́ ni mo fẹ́ di mùsùlùmí nígbà nìkan wí náà nù ọba ti di mùsùlùmí nù abádọ́gba gbólóhùn yìí báyìí shahadatu an la ilaha illallah ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti tòdodo jọ́sìn fún àyàfi Allah àwọn olùmọ̀wá wọ́n ní gbólóhùn yẹn orígun méjì lónìí shahadatu an ilaha illallah orígun méjì lónìí nafiyọ́n wa isbat tá a lé dínà àti tá a fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. wọ́n á máa nàbíyú fàfi ọ̀wùlí kẹlẹ́ ìlàhà wọ́n á máa lè bá fàfi ọ̀wùlí kẹ ìlọ́lọ́ ìta lé dínà òun náà ní gbọ́dọ̀ ńlá ìlàhà kò sí ọba kan kò sí nǹkan kan ibi yówó lè máa gbé òun lè máa pera rẹ̀ tọ́tọ́ tó ká sìn eléyìí lórí gun àkọ́kọ́ fún la ilaha illallah torí rẹ̀ ìwọ tó ń sọ la ilaha illallah ọgbọ́dọ̀ lákèsí o nítorí sọ ó ní agbára kọjá bó ti lérò kò sí nǹkan kan ohun yòówù ó lè jẹ ohun yòówù wọn lè máa pè é ilẹ̀ ní gbé ní àbókè ọ̀rọ̀ lọ́wọ́ ni àbí gbangba sí pàṣẹ. nínú kan wà sí pé kò tó fi tẹsán àbọ ni àbọ tẹsù ni àbọsàn ọṣọgbó àbọsàn àkókó àbọkẹ ìbàdàn àbọkẹ kí ni nǹkan náà tó rò pé ó sí kékeré máa kí ni kò sí nǹkan náà sí ká rí i pé ọpọlọ rẹ ò sì tẹ́ gbà tó dúró níwájú igi lásán báwọn agbára adálẹ̀ fi gbà mí làmì igi lásán ọ̀gbádùn irú rẹ irú rẹ náà wọ́n máa kó lọ àrùn fáwọn wèrè aláṣọ táǹbẹ̀ lọ́nkọ́lọ́n ti dìbànú fún wọn lálàáfíà ọmọ wa ṣubú níwájú ọ̀sà wọlé àwọn onílàkà yìí kó o sì ó ti ṣòfò dàrú ọmọ wa rawọ́ ra tẹ̀tẹ̀ lókùtà sígi ọ̀gbádùn ọpọlọ ẹ ti sọnù pípẹ́ ẹnìkan ògún ẹni ń jogun gánà rí táǹbì mbọlọ ti wá oníńgé lóbi wá dọ́gba pẹ̀lú ẹlẹ́dàá tiẹ̀ lóbi wá jẹ́ kó ògún ló ń pè ògún ló ń sìn ọlọ́lọ́ ń gbọ́ ògún gan ń gbọ́ ẹgbọ́rọ̀ ẹgbọ́sọkúsọ ọlọ́lọ́ ń gbọ́ ògún gan ń gbọ́. Ok, òpin yẹn ọwọ àti dídí Ọlọ́run tó dá o òbí wa jẹ kó nǹkan gbọ́ òótọ́ yẹ kó o fi jẹun ó fi máa lọ dá sọ fún eégún ọdún eégún dé aláìlérò àtijọ́ tẹ̀ ń ṣe ń ṣe eégún pé káyọ̀ yóò lè gún ọ̀ndàrú ni o ọ̀dàdú pẹ̀ ń sùn ẹ̀ fura ọ̀ndà èlò wọn ń ta gbolo mílíkì báyìí báyìí náà ti gún èlò wọn ń ta ńgbà tẹ kọ́kọ́ pọ́n jù tẹ kọ́kọ́ ma mílíkì láyé ìlú wọn tà ní ẹ̀bẹ̀ yìí ṣe é kú náà ayé òfòwò ló kún fún yín ọlọ́wọ́n bá ń bẹ ẹ̀sìn ẹ pàtì ẹ̀sẹ̀ láti rẹ̀ ẹ mọ́lẹ́ni tẹ gbọ́dọ̀ má ẹ wá lọ́rọ̀ yín òtò ọ̀rọ̀ yín ọ̀dà yóò dà tọ́ba dá aláàárọ̀ kò ní dá dọ̀tán tọ́ba dá dọ̀tán kò ní dá dalẹ̀ àdéhùn ọlọ́wọ́n bá gbẹ́ni tó bá ti kọ̀ láti sinú orí ikú ní òtò. ọlọ́run ọba dédé dáná àfi torí àwọn olórí ikú òsín lọ ọ̀tẹ̀lé tọ́lọ́ tó fi ránṣẹ́ ọwọ́ àlọ́fẹ́ wà ní jẹ́nà nígbà wọ́n jẹ́ pé bàbá rẹ̀ àti yẹ̀ lónìí lọ́wọ́. ẹni tó tún máa kó tún máa sọ́lọ́ ẹni wí ẹnìkan gbọ́dọ̀ sọ láyé láyé lọlọ kọmọ kí nǹkan mi búra lẹ́yìn Ọlọ́run ẹnìkan gbọ́dọ̀ sọ láyé láyé lọlọ kọmọ du ẹran lórúkọ nǹkan mi yàtọ̀ sọlọ ẹnìkan gbọ́dọ̀ sọ láyé láyé lọlọ ó tún máa bẹ̀rù nǹkan mi yàtọ̀ sọlọ ẹnìkan gbọ́dọ̀ sọ láyé láyé lọlọ kọmọ kékeré lọ bá nǹkan mi tó yàtọ̀ sọlọ. abájọ àwọn akáàkiri àkọ́kọ́ tánàbí balaye wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ju pípọ̀ nínú àwọn mùsùlùmí òní lọ. àwọn Abu Lahabi àwọn Abu Jahali wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ìlọ́pàá ni wọ́n fi sọ. ẹ̀jẹ̀ àwọn ọmọdé sùn. wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ni wọ́n fi wí. ìdí nìyí òbí jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n mọ̀túmọ̀ la ilaha illallah wọ́n ti ń takò torí pé wọ́n mọ̀túmọ̀ rẹ̀ ni wọ́n ti ń takò. ẹni tí ń sọ la ilaha illallah wọn náà tún bá wọn dé di ọdún eégún wọn sọ la ilaha illallah wọn náà tún ní wọn bá wọn sọ̀rọ̀ wọn sọ la ilaha illallah wọn ní agbẹni kan ta lé yín tọrẹsì kan òkúta ẹ mọ́tò ta lé yín ẹgbọ́n nǹkan bẹ̀. tọ́ba ẹ̀ tẹ́ mọ̀túmọ̀ la ilaha illallah kí ló dé jẹ́ pọ̀ nídìí ká ẹrù pé ẹ̀kan ti sọ láyé láyé lọ́la kọ́ ọmọ gbẹ́ni dúkú kalẹ̀ kọ́ ọmọ rẹ ti dọ́tọ̀ wọ náà ni. èèyàn mélòó ga ní sinú láwùjọ wa yìí ẹsẹ̀ ń jẹ́ mùsùlùmí ló kọ́ láti. tí ọ ńgbà bàbá tí ọ bá sin lọ ọmọ ti ti fẹ́ sin lọ. ńgbà bàbá tí ọ bá kẹsìn fún ọmọ ti ti fẹ́ kà fún tẹ́fọ́ ọmọ yín kan kà fún gbà mí ebi ẹmu lọ́tà ni. ẹ̀sọ́ pé rẹ́ẹ̀sì tó ń ṣe yìí kọ́ bẹ́ẹ̀ mi láàmú kọ́ bọ́ọ̀lá mu àbí wọ́n lọ níná ti ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ bàbá àti màmá ló ti yọ lórí ibú nídìí àìfẹ́sìn lọ yóò wá wù wọn torí gbogbo lórí ibú láyé gbogbo ẹni tó bá tò wọn yóò fẹ́ kó nù ọ̀dọ̀ lórí ibú yóò wù wọn láti sọ àwọn ọmọ wọn náà dó lórí ibú wọn ti sọ pé òwú tí a bá gbọ̀n lọ́mọ ọ̀ràn la ilaha illallah orí fún àkọ́kọ́ nù nínú Islam kò dé pé wọ́n wà táwa kàkún láwùjọ wa ní. bẹ̀rẹ̀ àwọn àfáà ti ń kọ́ yín láìláì lọ́lá náà ní babaláwo tẹ̀sán lọ́ba. ti láìláì lọ́lá wa lè nítumọ̀ kò lè nítumọ̀ ẹni tó yẹ kọ́tọ̀ tó ma la ilaha illallah fún ọ pé bàbá ti wí la ilaha illallah àtúwọ̀dọ̀ délé babaláwo má bàbá ti sọ la ilaha illallah à ń rìn nǹkan mọ́lẹ̀ à ń kàn nǹkan mẹ́kàn à ń sọ nǹkan sókun à ń dira à ń lọ ọwẹ́ lóru ní òwò ọmọdúnràbí lórí ta mẹ́ta ọ̀gbọ́dọ̀ tó tẹ̀lẹ̀ láyé tiẹ̀ má mùsùlùmí ni ọ́ ẹ àwọn olórí ikú náà ló ti máa gbé fún ọ tí wọn náà ti fi máa sórí ikú rọrùn. mo wá la ilaha illallah nípa kíni jẹ́ la ilaha illallah ẹ mẹ́tì sọ àwọn jàmáà tó tó àwọn àwùjọ wa wọ̀nyí. gbọ́dọ̀ pẹ́ ní kálukú ni wọ́n ra gbálí wọ́n ẹni tí èyí ṣẹbọ nírú àwọn àwùjọ wa wọ̀nyí báyìí wọ́n kéré jọjọ ẹni tí máa dá ló dé bá wọn nígbà tí nǹkan ti ọlọ́run ti sọ bẹ́ẹ̀ tó tó àbí tètè rí rọrùn báyìí. agbọ́dọ̀ kíyè sára ọjọ́ ń lọ òun súnmọ́ sáré lójoojúmọ́ máa kíyè sára. wàá gbà tó bá bára dáradá tó ń bá wàláhì wàá gbà ó sì máa rántí ọ̀rọ̀ tó ń gbọ́ lónìí. tó bá ti lè bára ikú wàá tà màá mọ̀ pé àti òdodo yìí kọjú máa gbogbo rádaràdá táwọn láyé lọ báyìí bá ti ṣe lọ́nu ẹ̀sìn tẹ́ bá gbélé ayé náà ní ọba yẹn dálòkè yá ẹ̀sìn náà wà láwọ̀ ákàfin ọ̀nà wa dà tí wọ́n fi sórí rẹ̀ ẹ̀sìn kan bẹ tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi à ń à ń rẹ̀ bá ti gbọ́rọ̀ báyọ̀ ọ̀gbọ́n sí ni yọ ma pé àwọn olùsè lẹ́yìn àlùsè lẹ́yìn nígbà tá a ti ń a Muhammad sallallahu alaihi wa sallam táwọn olórí ikú kan bá wá wọ̀ lọ àwọn títí wọn ti ta dànù tó ti bàjẹ́ tí wọn tó ti bá tọmọlà ti jẹ wọn lè fáwọn kwádù àkànwọ ní gbígbóná gbígbóná a máa tẹkọ tí wọn ń tè lórí náà wọn mọ wá tà lọ bá wọn wọn lè fẹ ra pí ọwọ tà wá wọn lè kọsẹ lọkùtì ní kálukú ọrà wá wọn tún wá lè pe lọkùtì yẹn ní búlù abẹ́rẹ́ rí nǹkan mẹ́ fúnfún o ó ní lọkùtì búlù yọba àwọn ọlọ́sẹ̀ làwọn náà bá kúkú máa jẹ ọṣẹ funfun láró pé kúlù kálukú ń bẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kálukú ọba máa rà lọ́bẹ̀ wọ́n máa tú lọ́bẹ̀ kẹ́kẹ́ ẹ̀yin tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run lójoojúmọ́ wọ́n lọ sọ ànábì sọ láàrin ẹnìkan jókòó bẹ́ẹ̀ ẹ wàá lọ péjọ wájú ẹjẹ́ ti sórí fún rọ ẹnì sẹ́yìn ẹ̀sìn fún làákà yìí wọ́n á jókòó síwájú ẹ̀ wọ́n máa kókó lọ ọpọlọ wọn yọ máa fi ọpọlọ wọn yọ máa mú un olólódo ló kúkú pọ̀ lu wọn wọn ò sẹ́ni olódo ebi wọn bá yín sọ̀rọ̀ tí ó di ẹgbọ́n wọn bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀fì mọ́ ọlọ́run ọba tẹ́ẹ̀fì dá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ebi ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ wọ́n sì ti sọ ẹni tó bá rí pé mẹ́sàlásì dọ̀tí tí ọmọ wọ̀kọ́ gba ilẹ̀ ilé ìgbẹ́ retí rẹ̀ tó gbà. oríṣi ẹlẹ́yìn wọ́n mọ̀ wá mú wọn yóò kònú olórí ikú ọmọ wa sọ ìsọkúsọ yóò ní kí àwọn dàda ti ti tí wọn wá péjọ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí gbogbo wọn ti dé tó bá tòru kàn jọ kí ká tó ọmọ sọ bùkátà rẹ̀ fún òun ìwọ gẹ́gẹ́ bíi dání ó ti nu okó fífi ọ̀dà ọ̀wá ń dà àwọn èèyàn ọ̀dà àwọn tìbàtìbà níbi bíbá yìí. àbẹ́ẹ̀ ni wọn ṣàdédé rí yín mú bẹ́ẹ̀ ilẹ̀ tara yín lọ́pọ̀ ibi à ń bá yín sọ̀rọ̀ náà ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ bẹ́ẹ̀ àdéjúmọ́ ọ̀gbálẹ̀ lè tẹ̀. akramakumullah nígbà tí àwọn aláìlórí lọ́ọ̀yì tó máa ń sọ bùkátà wọn sọ bùkátà wọn sọ bùkátà wọn kó lè dìrìn òkùnú tó yẹ kówó lọ́fẹ́ wá gbà lọ́wọ́ wọn òkùnú tí lápò tí ó fi jẹun èdè ló wá bì òun á ní kẹ́ sọ bùkátà sí ní fóun nígbà tí ẹ bá wá tí ìbá ti fi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti sàdéhùn kí àti pawárun kò tún ní wáyé mọ́ lórí tànàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa rí àwọn àmì wò díẹ̀ díẹ̀ irú ẹ̀jẹ̀ rí ti ń ṣẹlẹ̀ lamẹ́ríkà àtàwọn olóyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àmì wò kéékèèké nù ó lè dọ́dọ̀ tiwa náà ẹ má rò pé lágbára kan àbó sa orí ikú kan kọ́mọ kọ́lọ́ níranṣẹ́ rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí tani kọ́mọ kọ́lọ́ lọ́mọ ọ̀dọ́ rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí tani olórí ikú. àtẹ́lẹ́ yẹn bá sọ pé sọ̀hún ìránṣẹ́ òun sọ̀hún ọmọ ọ̀dọ́ òun tẹ́tẹ́kùn rẹ̀ bá sọ bẹ́ẹ̀ kò ní téèyàn. kátó wá kọ́lọ́ wọn bá tọ́ dá wa. nígbà tó ṣe pé ẹ̀rọ rọ ọlọ́nlẹ̀ ẹ̀ fún ẹ̀rí súnà nábìlẹ̀ wọ́n bá yín sọ ẹ̀ fún wọ́n fi tí pàlàbà rẹ̀ ni ẹni tí ọmọ nǹkan kan gba ẹ̀sìn ọlọ́run wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn jókòó wọn ń gbọ́ òkú náà wàá máa jáde wàá máa jáde mọ́tíláṣí lóògùn wọn fẹ́ gbọ́ ẹ kí ni wọ́n ń sọ ẹ àdúgbò òdìrákà mẹ́jọ ni ìsìnrìn òpònú tí ọ̀dà kan. iná ni ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ pé bí ìgbà tí wọ́n gbàgbé àtiwọ́ náà rọrùn jọ wọ́n bọ̀ wálé ayé ẹnìkan náà tún nínú pápá àtẹ́rí àwọn ọmọ ní sùkúù kan bẹ̀ ọ́ àwọn màmá màmá àwọn bàbá bàbá gbogbo wọn á dàtẹ̀léra wọn á kọ́ àgbè lọ wọn kọ́ àgbè lọ àwọn ọmọdé ọmọdé àbá àkàràmọ̀kọ́mọ́lá sílẹ̀ bá mọ́ wọn ni ẹ wá wòran wọn mọ̀ wá kó kọ́ńdọ́mù wọn mọ̀ kó kọ́ńdọ́mù ní bàtíà bàtíà báàbù báàbù áá kí ló dé wọn bára wọn sùn bẹ́ẹ̀ ní ìlànà ìdájọ́ wọn ìlànà ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run náà lábára wa sọ níbi pé ìdí wa lè lu ìdí wa mú kálukú àti kẹ́ ẹ bára yín họ̀ láà áwùlẹ̀ wọlé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni tí mọ́tíláṣí bá dọ̀tí tó ọ̀bá gbá ọ̀dá dúkìá wà gbálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi ẹ̀sìn ọlọ́run bá ṣeré wọ́n ń kòkòlò rẹ̀ lóyè ọ̀ká fún kankan nígbà táwọn olórí ibú wá dé àwọn ọmọ tìlú mi bọ̀ wọ́n tìlú mi bọ̀ láti wá sìn lọ́nà àwọn títí wọ́n ti bàjẹ́ ọ̀fẹ́ tó gbowó lọ́wọ́ yín ó lè gbọ́ àdúrà yẹn àwọn gbé wá gbígbóná gbígbóná ó dàbí àkàrà tí ń bẹ lórí agbádá àwọn náà wá lọ péjọ tí wájú wọn bìbà àwọn tá à ń sọ̀rọ̀ ọlọ́dún òní débẹ̀ bẹ́ẹ̀ ni ẹyẹlẹyẹ ó ń sọkúsọ onísọkúsọ náà ní jókòó wá gbogbo ìgbà tó bá ti lọ sùkúlù à ń bá kọ́ńdọ́ọ̀mù lẹ̀ wọn ọ̀rọ̀ jó rẹ̀ láti sàmà kálukú náà ló sì máa ń tán ti kọ́ńdọ́ọ̀mù subhanallah àwọn ya súnà tí wọ́n borí lọ wọ́n bá di nǹkan míì àwọn muallimu tí wọ́n dé fìlà pẹ́ kúkú pẹ́ kúkú lọ àwọn náà bá di nǹkan míì kójúmọ́ tó má wọ́n bá di pé ẹkùn mẹ́rin subhanallah bàbá làákà ìmú bẹ́ẹ̀ síbò tí yẹ káwọn máa bá ìsìláàmù lọ́nu síbò tí yẹ ká máa tanra wa jẹ lọ́nu ẹ sì máa sọ la ilaha illallah àlẹ kò ní túmọ̀ ẹ máa túmọ̀ ẹ ẹni tó bá sọ la ilaha illallah wọn gbọ́dọ̀ báńdì padàpadà ẹni tó bá sọ la ilaha illallah wọn gbọ́dọ̀ fi lọ́kùlọ̀ lọ́kọ̀gbà orí la ilaha illallah àtọ̀ntọ̀ yìí ọgbà àti gbogbo ṣe lérò àsìkò tí tó tọ́ yẹ ká dájú àsìkò tí tó tọ́ yẹ ká dáná kí ni jẹ́ la ilaha àní kò sí ọba kan kò sí nǹkan kan tọ́tọ́ láti kò dodo jọ́sìn fún ayé ní Allah àwa gbọ́dọ̀ máa sìn torí mo mọ̀ lásìkò tó láì fi ṣiṣẹ́ kí láǹfààní màdá màdá lù kò nítumọ̀. la ilaha mùsùlùmí nìkan ní ẹni tí ń la gbà pé sọ ẹni tí mẹ́sìn la gbà pé sọ àmọ́ ẹni tí lọ́n máa sọ la ilaha kò ní tùmọ̀ sọ kò wúlò agbọ́dọ̀ sàkíyèsí agbọ́dọ̀ sàkíyèsí orígun àkọ́kọ́ nù nínú ẹ̀sìn Islam ìdí nù nínú ẹ̀sìn Islam ní ìtẹ̀bọ̀ mọ́ islam ẹ̀ àwa rí mùsùlùmí kò ní gbégún ọdún mọ́jẹ kì í ṣe mùsùlùmí mùsùlùmí ní sọ̀rọ̀ kì í ṣe mùsùlùmí mùsùlùmí ló di oúnjẹ mọ́jẹ kì í ṣe mùsùlùmí mùsùlùmí ló de kíní kan máa pa pé fún pa ọlọ́run má jẹ́ kí ṣe mùsùlùmí mùsùlùmí ló fi òkà burúkú kan sọ́wọ́ kíní àdúgbò àlùkì kí ṣe mùsùlùmí mùsùlùmí ló lọ rí kíní kan mọ́lẹ̀ kó kí ṣe mùsùlùmí.

ẹ béèrè ẹ fẹ́ na bó lànà ti ṣe ayé wọ́n ti di dá mission torí bó bá gbọ́dọ̀ bí wàá bá lórí òkú nínú nínú àwọn oúnjẹ ọyẹ kátà bá kàn náà àbí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n ti ẹ̀ níbi lé wa lọ pé oúnjẹ àná ń pa rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí bá ń ṣe gbogbo nǹkan kọ́ mọ̀ pé èsì islam lọ sí ọmọ kọ́ ń tẹ̀sí lásán ní ọ̀tẹ̀. ẹ àwọn lèmọ́mù ló ń ṣe fún àlèmọ́mù rè wò torí sọ́ọ̀tì àwọn náà ní lèmọ́mù ní ọ̀dọ̀ àwọn babaláwo àwọn náà ní lèmọ́mù kí ń dá lèmọ́mù aṣíwájú gbólóhùn lárúbáwá ni àbí òye wa gbólóhùn lárúbáwá aṣíwájú tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́mẹ̀ la ilaha illallah àwọn ọ̀pọ̀lọpọ̀ dúró déédéé la ilaha illallah àwọn ó ti mẹ́hẹ́ẹ́ la ilaha illallah tí ò nítumà lọ́pọ̀lọpọ̀ ń wí. ẹ̀rí àwọn míì náà gan àwọn tó kóra àwọn jọ nì lórúkọ pé sọ máa la ilaha máa la ilaha ti rí pé la ilaha illallah ọgbọ́dọ̀ pé la ilaha illallah àmọ́ pé jama la ilaha jama pèpèrè nìyẹn o ìyẹn ni pé jama a ní nǹkan kan tá à ń sìn ọ̀pẹ̀ tiẹ̀ ní jama àwọ̀ ní nǹkan kan tá à ń sìn. àkàfìrí náà ní kí ni mùsùlùmí máa ń sọ tiẹ̀ la ilaha illallah ọgbọ́dọ̀ pé bẹ́ẹ̀ eléyìí pàtàkì láì jẹ́ pé yẹn ẹ̀ kàn sọ̀rọ̀ lásán tí ò ní túmọ̀ rẹ̀ lásán kò ní túmọ̀ àti kó tún ayé rẹ̀ kí ni túmọ̀ ìwà nìkan làdáwò ń ṣe ní gbogbo èèyàn làdáwò ń ṣe a ti gbàgbọ́ pé kò sẹ́nìkan tí ń fa àdáwò sẹ́yìn àti dání Allah ta ló lè mú kúrò ọlọ́run tó fi sí ọ̀nà ló lè mú kúrò ọmọ sáré látò ní dídọ́ gbẹ̀dà ìyáàmà gbogbo àwọn nǹkan tó ń lọ bá wọn ò lè má dán wọn lè má dán òkú fún ọ àti tọ́lọ̀ ń bá fẹ́. torí di àdánwò náà lọ́pọ̀lọpọ̀ ti fìdí rẹ́mi ni wọ́n ti lọ sẹ́bọ̀. àbáfọwọ́fà ẹni tá àdánwò ti dé bá bí ẹni tó lóun fẹ́ rálẹ̀ jẹ̀mí ẹ̀rọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ lọ gbádùn tó ń wá olójú tó ń wá ìrójú káàkiri àlùjọ́ni wá dé pọ́ná lẹ́nu àwọn olórí ikú tó sì fún wa pípa ọmọ ọ̀fà wọn lọ gbọdọ̀ ta àádé rẹni tó ń pọ́ná lẹ́nu tá à ní ta wọn náà bá túlẹ̀ pé kó tó má rí wọn bá túlẹ̀ ọpọlọ bá dàrú ẹ bá ti ní ọmọ ta sẹ́mi kó ló pe àdánwò jẹ́jẹ́jẹ́jẹ́ làdánwò tó kù ló kù wọn á ní àdó àdó ṣe lórí dàrú kó sádùn àná wọn ló pèpè pèpè ntí ọ̀dà wa bọ̀ torí rẹ̀ wa anna muhammadan rasulullah abala kejì mú nínú orígun àkọ́kọ́ islam kágbàgbà nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìrántí ọlọ́ọ̀ni anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ rántí wa ike kọ́ wa lẹ́sìn ọlọ́run tọ́lọ̀ fi ràn báwo láti máa sin lọ báwo láti jìnnà sí tọ́lọ̀ wọn bá ní ká má ti a agbọ́dọ̀ fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam kìí ṣe ìfẹ́ kékeré o kìí sì ṣe ìfẹ́ tí ò ní túmọ̀ ìfẹ́ tí ó ju ìfẹ́ tá a ní ti gbogbo nǹkan lọ láyé tẹ́ bá fẹ́ràn ànábì bẹ́ẹ̀ lè jẹ́ mùsùlùmí. radiyallahu anhu ọsọ bá nàbí wa lọ́jọ́ kan ó ní mo fẹ́ràn rẹ ju gbogbo lọ yàtọ̀ sórí ara mi ìyẹn ni pé mo fẹ́ràn orí ara mi jù ọ lọ àmọ́ yàtọ̀ sórí ara mi wọ́n mo fẹ́ràn jù alábìnrin tó bá jẹ́ bẹ́ẹ̀ òsì gbọ́dọ̀ bọ̀ òsì jẹ́ bó wá ní àfìgbà tó ọba tó fẹ́ràn lọ. ó máa rò ọmọ dágbàtì ńlọ máa rò ọlọmọdé ẹ̀kan náà ni ó máa rò fún fọ́ńdà ó ní ní báyìí mo ti wá rí lọ́kàn mi tí mo wá fẹ́ràn rẹ tí gbogbo nǹkan lọ mo tún fẹ́ràn rẹ tí wọ́n àti orí ara mi lọ. anábìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ lọ́pọ̀ subhanallah. ìtẹ́ńlá lélẹ́yìí ìtẹ́ńlá lélẹ́yìí oníkálukú wa lọ fẹ́ràn ara rẹ̀ ó sì ṣòro bẹ́ẹ̀ nìkan sọ fún un fẹ́ràn ẹnìkan torí ara òfin ìdí nu tó fi jẹ́ pé gbogbo dáadáa gbogbo dáadáa ẹ̀yin ó ti kọ́kọ́ mú tara yẹn ti mú kó tó yín ná kẹ́tó ti lọ ẹlòmíì nítorí pé fẹ́ràn ara yẹn tó bá wọ́n ń pè nǹkan ọ̀kọ̀ọ̀kan náà sì ní kálukú ọmọ àgbàpọ̀ pé méjì méjì ìtọ́síwájú ni bẹ́ẹ̀ kọ́kọ́ gba tìyẹn ná ẹ sì gbé wọlé ọkàn yóò ti balẹ̀ kẹtó máa sọ fáwọn mi kò wọ́n máa ń pè nǹkan bí báyìí yìí náà lè lọ béèrè. àmọ́ gbà tẹ̀ ń lọ tẹ̀ dání máa ibi tara yín lẹ́ẹ̀ máa rò. lẹ́sẹ̀ wá ara yín ẹ gbọ́dọ̀ fẹ́ràn wa sallallahu alayhi wa ara yín. gbogbo nǹkan lọ tẹ́ ẹ lè tara rẹ̀ síra yín láǹfààní àti wàlùjẹ́nà máa wọ̀ náà. ìgbàdé bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam lórí ara yín lọ eléyìí á ti sábà bí kẹ wàlùjẹ́nà kẹ máa wọ̀ náà ọlọ́run má tẹ̀mí pẹ̀lú rẹ̀ lọ́mọ náà. ànábì wa sallallahu alaihi wasallam ara ẹ̀sìn nípa ọ̀fẹ́ràn rẹ̀ lórí ara rẹ̀ lọ. ara ẹ̀sìn nípa ọ̀fẹ́ràn ànábì lórí ara rẹ̀ lọ torí bẹ́ni tí ọba fẹ́ràn rẹ̀ torí ara rẹ̀ lọ wọn ò ní pè mùsùlùmí torí ẹ̀ ní wọn á ní ìtumọ̀ ká fẹ́ràn náà ìtumọ̀ rẹ̀ náà ní nǹkan mẹ́rin báyà àtúhù fi máa amọ̀rọ̀ àtẹ̀tánà bí bá fi pa wá agbọ́dọ̀ tẹ̀ àtẹ̀tọ́ bá fi pa wá agbọ́dọ̀ tẹ̀ wọn kálukú ń rẹ̀ lórí òṣùwọ̀n ẹgbẹ́ sẹ́yìn sórí àtẹ ẹ̀yẹ́ wò tí àwọn tẹ́tẹ̀ máa ń ṣe láyé tọ́jà mọ́tẹ́ẹ̀sì yìí báyìí tí ọjọ́ tẹni tí ń tẹ̀ láti ànábì àbí ọjọ́ tó bá jọ ẹ̀ máa dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ tọ́lọ̀ ń sàkún àmọ́tọ̀ bá jẹ́ bẹ́ẹ̀ ọ fẹ́ràn ànábì ó sì jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ máa tẹ̀ láti ànábì sọ̀rọ̀ bá àṣẹ tó bá ti pa wá lẹ́yìn mọ̀ pé láwùjọ tí wọ́n á bí táwọn èèyàn máa ń sọ̀rọ̀ fáànàbì sọ ànábì sọ ìbọ̀pọ̀lọpọ̀ ọmọ abẹ́tí pàlàbà rẹ̀ wọ́n lẹ̀ lómi tún láyà ó sì máa sọ ẹ má gba ànábì sọ wá fún wa bí jáde àbẹ́rẹ́ ànábì sọ kan àlá àwọn tó ti nípa rẹ̀ máa tó pé láti sórí igun rọrùn àwọn fáànàbì sọ kan ó sì bí bọ́yá bọ́yá orogún ìyá rẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ tí wọ́n ń báyà rẹ̀ jìyà fún tí báyà rẹ̀ jẹ owó pé àwọn fáànà mi sọ ẹgbọ́n torí ẹ̀ agbọ́dọ̀ tiẹ̀ dáná mi bá pa wá láti agbọ́dọ̀ tẹ̀ ok ìwọ ọmọ nípa àtẹ dáná mi ti pa wá bóòlù ó ti mọ̀ bọ́ tẹ̀lé àbóòlù tẹ̀lé ẹni tí ò jókòó mi dáná sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ báà bóòlù ó ti fẹ́ mọ dáná mi ní kò ó lè mọ àkọ́kọ́ nǹkan ni kó jókòó mi tó ti gbọ́ dáná mi bá sọ̀ ẹlòmíì ní tìtẹ́ bá ha mọ́ dìgbà pé ọ̀lọ́ ọmọkà lọ́fẹ̀ẹ́ lọ́dún àmọ́ mọ̀ fẹ́ kọ́ sọ mẹ́wàá fún mi nọ́ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ onírí méjì mú wa. ẹyọ kan sáyẹn lómi ò ní ti mú ẹyọ kan máa kọ̀rọ̀ bíbélì ní ọ̀bà lánàá ti sọ ìbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ti bíbélì ló pọ́n rí wọn. àwọn ń rí láwùjọ yorùbá bọ́ ẹ̀yìn sùn láwùjọ yorùbá ń bi àwọn mùsùlùmí ní ti yọ̀ọ̀mọ̀ ka bíbélì lẹ́nu ìlànà wọn ni àwọn anù kìnnìkan orí kan ẹsẹ̀ kan tọ́ ọmọ rẹ kó lè bá àjẹsìn ní fún ọ ah! ókè ẹ̀yẹ mú àyà kan wá ẹ má dìbò kan wá ṣé ẹ dẹrin onírì kan mú wá mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olódodo ọ̀dà kan máa ọ̀dà kan máa àgbàrá ti pé lọ ti pẹ́ síbẹ̀ náà lọ́ọ́ yẹ ká máa ṣe ìsìlá síbẹ̀ lọ́ọ́ yẹ ká máa ṣe ìsìlá máa ń sọ̀rọ̀ ànábì máa náà ti sọ ànábì sọ tálọ́ yẹ kó máa jókòó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gidi ayé wọn ti dàrú tọ́ máa ti ń gbọ́tọ́ lọ́tọ́ ń gbọ́tọ́ lọ́tọ́ ń gbọ́tọ́ ànábì ó rí kó àwọn àtò o tún máa lọ ọmọ àti ọmọ rẹ ah àwọn bàbá àwọn ìyàwó rẹ àtọmọ rẹ gan àwọn ọkọ rẹ gan àwọn náà mọ pé ah sẹgbẹta yí padà gan lẹnu tó mẹ́ta yìí tẹsẹ yóò ti bínú yóò ti paraya yóò ti dalérú kí ló dé ah, ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń lọ ní ìsinmi ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń gbọ́ ni ọ̀rọ̀ anábì tí mò ń gbọ́ ni bọlá ìwọ kan ó ti fẹ́ bínú gbà ah ọba ti ìdánilẹ́kọ̀ọ́ tó tún mi sí ẹ bá gbà mí lẹ́yìn lónìí àwọn náà tó bẹ́ẹ̀ ni àbá gbà á ìdí ni tó fi jẹ́ a gbọ́dọ̀ fi fún ọ̀rọ̀ wa a gbọ́dọ̀ máa wá gbọ́rọ̀ lọ́nà dandan àìjẹ́ bẹ́ẹ̀ ọkàn yóò dógun ọkàn ẹlòmíì ti dógun bàjẹ́ olùkọ́ àná mi fi yé wa ọkàn tí ì bá gbọ́rọ̀ lọ yóò máa dógun yìí gẹ́gẹ́ bí irin ṣe máa dógun. torí ẹ ọ ọmọ dáná ti sọ bóòlù ti fẹsẹ̀ bí wọ́n ti wọ́n kó ti ju agbára wọn máa gbọ́ àná ti sọ ọlọ́run sọ. ó ti ẹ̀ pọ̀ lára àwọn èèyàn tiwa láwùjọ ìbàjẹ́ fún ìgbọ́rọ̀ lọ ìgbọ̀ rárá rárá wọ́n lè jókòó sí di eh, orin fújì òǹkò kan wọ́n lè jókòó sí di pé fíìmù tuntun dé látẹ̀kù wọ́n wá lọ ga èdè bẹ̀. létí títì gan ìyàwó wa bàbá wa ni ọmọ náà ń bẹ pẹ̀lú wa wọ́n máa pariwo ẹ bàbá eh, àgbàpọ̀ wọ́n ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ń bẹnu wọ́n sọ̀rọ̀ ò ní débẹ̀ láyé àbẹ́lẹ̀ omi lọ́sẹ̀ pé ọlọ́gàrú ètè sídìí ògógóró ni. àmọ́ bá àdówó àdówó àdówó kí ló wá sẹ́yìn wọ́n ta ògógóró láwìn wọ́n ẹ̀ láwìn. wọ́n péjọ ọbẹ̀ bìbá ni wọ́n àwọn tuntun tuntun kan láwọn àdúgbò kan mọ́tò lọ wọ́n mọ́tìnì lọ mo ní wọ́n ti pàdé àwọn léyà lálẹ́ ni àárọ̀ tí kálukú máa kọjú mẹ́tẹ́ wọ́n wá láwọn nípàdé wọ́n ní àgbẹ̀sẹ̀ pàdé bíríkìlẹ̀yà wọ́n wá mú tì mí ẹ́ gba àwùjọ wọlé ọkùnrin ọ̀sẹ̀ ìgbà ni wọ́n pọ̀ tó báyìí wọ́n sì máa ké kápẹ́ ẹ̀ràn wá lọ́wọ́ bàbá ó ti tó tọ́ mẹ́ta táwọn ìyàwó àtọmọ ti jẹun kẹ́yìn ẹ gbọ́rọ̀ ẹ má fún wọn lówó tẹ́ ẹ bá fọ́ lórí ibú lówó ọtí ní òfin ẹ má fún lówó bí ìtìwúlẹ̀ òkèrè màá bẹ́ẹ̀ bá nílẹ̀ tó yẹ kó wọ́n gbá kó lọ dànù ẹ pé wọ́n gbá kó lọ dànù kó wá gbowó ẹ̀. akramakumullah ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ló ti pé gbogbo ọdún ayé tiẹ̀ ìrégbè ní ma fi ṣe wọ́n lè ní kíní kan nàìjà bẹ̀ irú tẹ́tẹ́ tí wọ́n fi wọnú bọ́ọ̀lù báwọn ibẹ̀ wọ́n jókòó àwọn èèyàn sì ń gbọ́rọ̀ lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá rí tọ́mọ́sí láti títí ọ̀bá gbá lọ́ọ́ gbálẹ̀ akramakumullah lọ́wọ́ ayẹ bẹ́ẹ̀ wò lékún nípa ẹ̀sìn ọlọ́run ó sì lékún nípa alẹ́ ayé kéde kówó tó ń rí náà ní lékún ti bá inú àìní àìní àìní àìní náà lọ wà ó sì tún lékún nípa tọlọ́run àkàtàrà òfò gidi òfò gidi kọ́lọ̀ mọ́jà wò sófò torí ẹ̀ ìdí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ jẹ́ kí wọ́n rí ibi tó bá ti ń sori ibú ọlọ́run mẹ́ta wò sí mbẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé òun náà gbẹ̀yìn bẹ̀ bó bìkì sí ayé rẹ̀ ó sì létò ìyàwó rẹ̀ gan mú lẹ́yìn ọmọ rẹ̀ gan mú lẹ́yìn nígbà míì yọ yọ lẹ́nu ó sì bí bọ́yá ní ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ yín wọ́n ti sọ fún ẹni tí ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún mi ní ti ìyàwó rẹ̀ kojú rẹ̀ rí ìdánilẹ́kọ̀ọ́ kan ìyàlọ́ ọbẹ̀ ní láì gbọ́n kankan wọ́n bá máa sọ wọ́n bá máa sọ wọ́n bá máa pé ah ọ̀kárì bàbá yìí ọ̀kárì tí èsè kó ríran ẹni ti ṣẹlẹ̀ lè tí èsè kó ríran ẹni ti ṣẹlẹ̀ yàwó rẹ ọmọ ọmọ tó gbó yàwó rẹ ránṣẹ́ lọ́kọ́ pé tẹ́wọ́n náà ń kọ́ tọ́ ń kọ́ tọ́ bá tẹ́lẹ̀ náà bá ní ẹ̀ ó ti lọ bọ bàbá nù ó ti lọ sọ fún àti ibi ilé rẹ gbogbo ẹ̀ ìwọ̀n tó nǹkan tán fún un àjọlọ ọbẹ̀ mi náà ló ti di ọ̀dẹ̀ yíwà padà yíwà rẹ padà o wọ́n nígbà tí yọ sólà yọ gbọ́ bóyá wọn kan lọ́lọ́ ti sọ fún ọ bóyá wọn lọ́nà ọba di pé ń yíwà padà ilé rẹ̀ ọba máa tó ilé rẹ̀ ọba láì san kọ́bọ̀ fẹ́ nìkan. dáadáa yẹ káwa náà fi lọ sí wa ẹ ká fi dáadáa lọ ìyàwó wa ẹ ká fi dáadáa lọ́mọ wa ilé tiwa náà yí padà kó dilé Islam káwọn ọmọ ó yí padà fún ọ̀dọ́ ọmọ mùsùlùmí kí lọ síwájú ọ̀dọ̀ bá gbogbo wa ó lè mọ̀ nípa àti ànábì láì lọ gbọ́dọ̀ àtìlẹ́kọ̀ọ́ wọ̀ fún ma kí ó kàn. ok àwọn tó bá fẹ́ fi kí ó pawó ní máa kọ́ kí ó. onígbà hmm, tó wọn fẹ́ tà bá kí ló ń fẹ́ lọ máa gbọ́dọ̀ àtìlẹ́kọ̀ọ́ kan no àwọn ẹni tí lọ dánilẹ́kọ̀ọ́ kí ti fún àwọn fẹ́ dà bá. àwọn òsì máa ti ń dà bá ní babaláwo ló ń dà bá síbẹ̀ yìí náà máa fà láwùjọ ní babaláwo yẹn ẹni tó bá fẹ́ dolùmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run yọ wà

ìwọ náà bá dẹni tí wọ́n bẹ̀rù gbogbo dàgbàdàgbà wọn nílé sẹ́ni dèjì rẹ̀ ma torí tí wọ́n bá gbọ́ ọ̀sọ̀ eléyìí túmọ̀ sí pé ìdánilẹ́kọ̀ọ́ gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa wá kẹ́ ẹ lóye nípa ẹ̀sìn ẹ̀yin ò ní gbà kẹ́nìkan tu yín jẹ nípa ọ̀rọ̀ ilé ayé yín ó ló ti jẹ́jẹ́ wá fira yín lẹ̀ lọ́pọ̀ tí wọ́n tu yín jẹ nípa ẹ̀sìn yín ẹ̀sìn náà láti ẹ̀sìn wà tẹ́nà torí ẹ̀jẹ̀ máa a mọ àtẹ tánà bìbí pa wákàtẹ́ àyàfi ká máa gbọ́ á máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ á lọ máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ kí ni wọ́n sọ kí ni ànábì sọ kàná yìí ànábì tí wọ́n ní kí n fẹ́ràn lórí ara mi lọ yìí ń tó dé fẹ́ràn rẹ̀ náà ní kí n máa ń pa rẹ̀. ẹlẹ́ẹ̀kejì gbogbo òròyìn dáná bá mú wá kó dodo ni ànábì kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n o yóò jẹ́ kọ́rọ̀ rẹ̀ sàn kà sí wa létí ọ̀rọ̀ rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó dángájíá kó lọ sọ ni kìí sàdíìsì kọ̀ǹdẹ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ tí è sọ̀rọ̀ ànábì irú ètò àwọn tí ń bá yín sọ̀rọ̀ máa kà sí létí lùú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá yín sọ̀rọ̀ lùú àdéhìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n máa kà sí létí ọ̀rọ̀ dáná bí ọ̀sán wọn lánàá ti sọ ẹ̀yin náà máa jẹ́ aláwọ̀ àgbà ṣe á òdo irú ọ̀wọ́ àbá yìí yóò tó báyìí àgbà kan ṣe tí ọba yí ọ. nígbà tá a bá mọ̀ pé ọ̀rọ̀ ànábì wọ́n kàn gbé dúró ńlá kan fún yín náà máa rí irú àwọn rẹ̀ púpọ̀ tó náà bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀tọ̀ ọ fẹ́ sọ̀rọ̀ ẹ ọmọ gbọ́ lẹ́nu àwọn ẹni tó mọ̀ tó dà mà tí ò ní parọ́ fún ọ tí ò ní sọ pé ànábì sọ dáná bí ọsọ ẹ mọ dáná bí òbí ẹni bọdì tó bá ní mo sọ ní tẹ̀ sọ ó ti parọ́ mọ́ mi ẹnikẹ́ni tó bá ti parọ́ mọ́ mi kọfọ wọ ara rẹ̀ ti ta bí tó bá gbé inú náà jà ẹnà man kadaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar ẹni tó bá máa ma parọ́ mọ́ mi kọfọ wọ ara rẹ̀ ti ta bí tó bá gbé orí ẹ̀jẹ̀ máa dọ́wọ́ wa ẹni tó fẹ́ bá yín sọ̀rọ̀ tó wá ní ẹ sàmì àdó àjẹmọ́ gbogbo ẹni tó bá láti kan náà àdéhùn tí ń fi bá yín sọ̀rọ̀ lónìí àdéhùn ní kọ̀fẹ́ tẹ̀lé kò ní dáa ẹ sàmì àmì báwo òun náà ti mọ̀ kókù rọ́ọ̀lù ó ń abatẹnidẹ yóò gbégbé fún yín kẹ́yìn ọmọ gbé agbọ́dọ̀ dàmà anábì sallallahu alaihi wa sallam ó ní kò sí ọjọ́ kan tó ràn ọyọ̀ láyé àyàfi kọ́kọ́kọ́ lọ forí kalẹ̀ lábẹ́ àgọ́ ọlọ́run ọba wa kọ́kọ́ lọ wá gbé kó gbé léèyàn lẹ́wù ṣùgbọ́n àgbàgbọ́ bẹ̀ òdodo là nàbì wà nàbì yẹn parọ́ olóòrùn ò ní jọjọ́ àfi kó forí balẹ̀ kọ́lọ̀ lábẹ́ àgọ́ ọlọ́run ọba wa òun ò mọ̀ wá sọ pé wọ́n lọ ṣé kí n yọ àbí kí n má yọ tọ́lọ̀ wọn bá bá ní kọ́ yọ ìwọ lọ ṣebí tí wọ́n máa gbà yọ tẹ́lẹ̀ náà ni àbí ibi tí wọ́n máa gbà wọ̀ ní kí n ti yọ tọ́lọ̀ ń bá níbi tí wọ́n máa gbà yọ ni òun á lọ yọ níbi tí wọ́n máa yọ. títí tí òfin ìjọ tọ́lọ̀ ń sọ pé ibi tí wọ́n máa gbà wọ̀ ni kò sì yọ lónìí torí pé tọ́ba ti yọ níbi tí máa gbà wọ̀ ìgbẹ́dàgbé àmọ̀dé àwa gbọ́ àgbà bẹ́ẹ̀ òdò irọ́ ń bẹ̀. ànábì sallallahu wa sallam ọ̀sọ̀ ó ní gbogbo bíjẹ́ bá ti rọ́ ẹ̀ pa gbogbo bíjẹ́ bá ti rọ́ ẹ̀ pa ẹ̀ gbàládà ẹ̀rí ti pàṣẹ bá pa ni wá sí fún wa ọ̀ gbádùn tọ́ba gbádùn sọ̀rọ̀ lọ́pọ̀ ànábì kọ́ láti ọ̀tẹ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀gbàgbọ́ bọ́ọ̀bù àmà lónìí ó lè mọ̀ gbogbo bí tẹ́ bá ti rọ́ máa lé ẹ̀ pa kìí ti ma lili fọ̀ máa lé ilé ọmọ àti wọn ó dàbí olóńgbò tọba ti di jóná ọdọ ọmọ pé ẹ tí bàbá ìbára mi mú àlùkìyà mà àwọn èèyàn tí wọ́n ń gbé arábìnrin kan sórí ẹ̀rọ ayélujára jára wọ́n tún á ya ọmọ rẹ̀ sílẹ̀gbẹ̀ wọ́n ní tọ́sẹ̀lẹ̀ sí wọn kánú wọn gbé wọ́n ní pé wọ́n dáná oúnjẹ tán gbàtí ìyá ìwà dáná oúnjẹ tán wọ́n wá sílẹ̀ pé kí ooru oúnjẹ yẹn kó fi rọra jáde oúnjẹ ó díẹ̀ ní bá lọ ọmú sẹ́mi ṣe ní kíchìn tọ́mọ alẹ́ ti kó sínú oúnjẹ àtọ́mọ alẹ́ kó sínú oúnjẹ ìyá yọ ọmọ pàtí ó bu oúnjẹ ó bu tiẹ̀ ó bu ti àwọn ọmọ rẹ̀ àwọn jẹun àlùkìyàmù àwọn jẹ kí a ti fún mi ìgbà táwọn tọ́wá wà ní wá yí oúnjẹ wo ibi tó ń jẹ náà ni wọn bá bá ọmọ alẹ́ bẹ̀ tọ́ o lè má dàmà. pátá nàbí tí wàá bá ti sọ̀rọ̀ ọgbọ́dọ̀ gba àkọ́kọ́ tẹ̀lé ìyẹn kékeré ti dandan ní ká sẹ́ǹsì kí ló fà rò pé yé wa ṣùgbọ́n sọ náà. nínú tó sọ ó ní ẹ máa gbogbo ajá nígbà kọ́kọ́ dé ẹ bá ti ajá pa yàtọ̀ sí ajá dúdú gbogbo bí ẹ bá ti rá ajá dúdú ẹ máa pa ọ̀sẹ̀ kù bẹ́ẹ̀ ìjọba ìdàrú ìyá ajá dúdú kirikiti ẹ pa títí di sùn. àwọn sọ̀hábà ni kí ló dé nínú ìyàtọ̀ funfun àti dúdú aláwọ̀ yeye àti olómi aró kí ni ìyàtọ̀ wọn ànábì ni al-aswadul bahimu shaitan ajá dúdú kirikiti ńkọ́ shaitan ni ìyá ti kó àwọn ọmọdé àwọn ọmọ shaitan ni o. jáàkì ni o so tó ìtàn àbí sallallahu alaihi wasallam bá sọ yiri kíyè sáwọn dáadáa dáadáa ẹni tí o bá mẹ́sìn ló lè máa ti ń dáná bá sọ sí yẹ̀yẹ́ àbí tí ọmọ fi tẹ̀tẹ̀ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ànábì sọ bá tá a bá rí ní yiri anabi sallallahu alaihi wasallam tí esi sin tó bá kó sínú omi yín àbí nǹkan mímu yín kápẹ́ bí ẹ̀kọ kápẹ́ bí tíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ esi sin wá kó bẹ̀. ẹ wá fojú kan ní esi sin lórí tíì lórí ẹ̀kọ lórí omi anabi ni ẹ tún sínú rẹ̀ tẹ̀fẹ́ wá tẹ́rì sínú rẹ̀ ẹ wá tẹ̀tẹ̀ mú esi ń nù. ẹ̀yin lè ṣe ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ kan rẹ̀ ti kọ́ bí ṣe ń gbọ́ ẹ bá tún á tẹ ẹsìn ká tún àbí ẹ tẹ ẹsìn sí màá ní ìdí màá sábẹ́ rí kọ́. ànábì ni ẹtún tẹ ẹsẹ̀ kọ́ wọbẹ̀. kí ló dé ànábì nítorí pé gbogbo ògbà lè sísìn tó bá kó sínú nǹkan tẹ̀ gbé kalẹ̀ ìyẹ́ rẹ̀ méjèèjì ọ̀kan nínú rẹ̀ ọjẹ́ ìyẹ́ tó ṣe àkójọpọ̀ ìnínilára ìsẹ̀nínsùtà ìyá kejì ń kọ́ ìwòsàn ni. ìgbà tó ń ṣubú sínú kínní ìyẹ́ tó jẹ́ ti àárẹ̀ àti àìsàn ni ó gbé wọ̀ nígbà tó yàn fẹ́ ba ìyàn jẹ́ náà. sẹ́yìn bá wá rí bọ̀ ìyẹ́ kejì tí wòsàn wà ń bẹ̀ tó náà ti wọnú nǹkan tó wọ̀ ọ́n. ìwòsàn tó wà ń bẹ yọ pa aburú tí èsì ti kọ́kọ́ pọ̀ sínú oúnjẹ yìí lọ́pa sọlọ́lá àlùwà rẹ̀ sọ. bẹ́ẹ̀ nígbà tí gbogbo àwọn alágbárí rọ́nà kọ́kọ́ gbà nínú àwọn òyìnbó nǹkan kan bẹ́ẹ̀ sí type of religion is it? ẹ̀sìn tó ní tó àwọn tí ẹwà tí one thousand four hundred and something years ago dáwà ti mọ àwọn àdìjì ní tẹ̀tẹ̀ dànù tẹ̀sí ma pọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn wa náà wọn ò kúkú pọ́n pé nígbà tó yìnbó bá tó mọ̀ káwọn tó pé àwọn náà gbà ìgbà táwọn náà fi sọ ọ̀hún kọ̀ jámọ̀ kankan tí pọ́ọ̀lù dọ́ọ̀nù kan nílò òyìnbó bá gbé òkè yẹ́s yẹ́s yẹ́s àwọn ti sọ experiment àwọn kò ní ti àfẹ́ experiment ànábì sọ̀rọ̀ experiment náà àtẹ̀sẹ̀ jọ́ọ̀jì ọ̀rọ̀ ànábì kó ti dédé kò àbí kò ní ta fẹ́ pálímẹ́ǹtì náà torí di eléyìí anabi sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ tá a bá fẹ́ torí rí o Ọlọ́run sèmi pẹ̀lú yín lórí rẹ tọ ẹnìkan ọ̀hún ẹni ẹ àwọn olùgbà bíbí ọ wọlé àlùgbà bíbí ọ ẹ ẹyin gẹ́gẹ́ bíi tàǹtàǹtà ọmọ ìyọnu wọnú ọgbẹ ní àbí tàǹtà ọmọ nínú ilé bàbá rẹ kan tàǹtà ambọ̀sibọ̀sì àdúgbò tọ́mọ àtọ́ká wà àwọ̀ ò lè gbà dídì yẹn wọ́n ìwọ́ ta ni gánà rí gánà rí ọ̀tá ń dọ̀ ọ̀mà àbí ńgbà táwọn rẹ sáńsẹ̀ pọ̀jù bàbá kẹ̀ kò jẹ́ ọmọ wa rẹ tá ń àwà àwà àà bíi ta ni anábìmọ̀ ní ń ànábì tá fẹ tara títẹ̀lé tiẹ̀ ni ọ sọ̀rọ̀ ni ọ ma máa sọ pé àwa àwa ò lè gba ọ̀rọ̀ yìí wọlé àwa gẹ́gẹ́ bíi ta ni gan-an ẹlẹ́kẹta nínú tí ń túmọ̀ sí pé gbà náà ní ìrántí òun náà ni wípé ejìṣẹ́ náà bó máa ná ha ànúbù wa dájọ́ gbogbo sí kìlọ̀ fún wa eléyìí ní túmọ̀ sí fún agba ní ìrántí ọlọ́run kì í ti ti ara rẹ̀ lọ́wọ́ ajẹ́ fún wa anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe anábìlẹ̀ gbọ́dọ̀ rìn báyìí ẹ gbọ́dọ̀ rìn bẹ́ẹ̀ òkun dáná mi wá ti jáde mọ́ wọn pa rẹ̀ àgbọ̀dọ̀ sí o tóró líle làá ti sáà tètè Islam àlìjáná ló wù wá láti jẹ́ mùsùlùmí kí wọ́n bàbá ńlá gbogbo ẹ̀ àdáda lẹ̀ bàbá ńlá gbogbo ẹ̀ wá ìyá fún wọn mọ̀tẹ́tẹ́ tó fún wọn fẹ́yìn náà kó lọ mọ̀tẹ́tẹ́ tó ń bẹ̀ dà ọkùn lọ bẹ̀ dà tẹ́ tọ́lẹ̀ àlẹ́ ọkùn lọ tọ́lẹ̀ àlẹ́ tẹ́ fẹ́ náà ànábì ni ẹ sọ́ra fún gbogbo àdáda lẹ̀ lórí gbogbo àdáda lẹ̀ àdáda lẹ̀ ni gbogbo àdáda lẹ̀ àná ni gbogbo àná fún wa inú ọ̀nà ọlọ́dà fún wa ti wà lọ́mọ àná. akramakumullah ẹ dákun ẹja dínà tó gbogbo tó bá ti takò tọ́lọ̀ fún àná iná ni wọ́n ń pè ládàáda alẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ba ìsìláàmù àwọn mùsùlùmí jẹ́ lónìí àdáda alẹ̀ ìdí tó sì fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n yẹ kí wọ́n ṣàlàyé òdodo báwọn èèyàn tí wọn ò fi fẹ́ fi wọ́n mọ̀nà iná nípa àwọn òṣèṣẹ́ láti fàdádá alẹ̀ lẹ̀ ìdí àdádá alẹ̀ làwọn ti ń rí jẹ́ àríjẹ ládàáda lẹ̀ làwọn. àwọn wa ní fẹ́ kí dáadáa ó gbilẹ̀ torí tí dáadáa tó jẹ́ súnà bá gbilẹ̀ òkùtọ́ bá dáadáa lẹ̀. ìdílù àwa ń fà yín èèyàn kan ń àwa kan èèyàn kan ní ń fà yín lọ sí di súnà èèyàn ẹgbẹ̀rún wá fà yín lọ sí di fídíà abẹ́rẹ́ ìdínú tí ìrọ́pọ̀lọpọ̀ jákù lẹ́yìn èèyàn lọ sí di súnà gbogbo báwọn àfa súnà ti pọ̀ tó ẹ fi wọ́n wéyàn kan. ẹ wá wọ dúró àwọn àfọ̀n bíi díà. ok sẹ́yìn kan máa ń fa nǹkan ẹgbẹ̀rún máa ń fà ọwọ́ tálẹ́ rò pé yóò padà já mọ́ ẹgbẹ̀rún ni ìdínú ẹni pé sẹ́yìn bá ti kó dodo ẹgbẹ́ sí òdodo ẹ̀ mọ̀ fún inṣàlá inṣàlá inṣàlá inṣàlá sẹ́mi kọ́rọ̀ kọ̀ lábẹ́ inṣàlá máa ń ṣe inṣàlá mi náà bẹ̀rẹ̀ sí inṣàlá máa pa àwọn tó túmọ̀ sí inṣàlá àwọn olórí kejì bá tún ń tètè ẹni kí lọ kí lọ lọ gbọ́. máa bọ̀ ń bí jàre tó bá tiẹ̀ dàbí ìgbà tó ti pààrọ̀ àwọn ọ̀nàjọ́ náà máa dáhùn. ọ̀ dáhùn ẹni tí ọmọ pító òun ṣe jẹ́ tó lòun ọ̀ dáhùn fún wọn ọmọ fẹ́ tẹ̀jẹ̀ ni irọ́ ń parọ́ fún rọ́ ni. èyí nù má jẹ́ kí wọ́n sọ ọ́ di ẹni tó sórí ikú rọrùn. wọn ò fẹ́ kó kúrò lọ́wọ́ àwọn torí pé wọ́n ń jẹ ọ́ bíi búrẹ́dì

sọ̀rọ̀ pé yẹ̀yẹ́ tíjọ́ fi dà sí àmà ní yẹ̀yẹ́ kìkì nígbà tí wọ́n ti rí kó o ti là orí ọ̀dọ́ wa jàmá ìdáná bí ní ká mọ̀ sí ẹ̀jẹ̀ ayé dáta abú láwùjọ wa wọ́n máa gbé yẹn sí gbogbo àwọn yẹn sí gbogbo àwọn bàbá bàbá yẹn sí gbogbo àwọn afá yẹn sí àwọn ọ̀wá ríran ni ò ríran afọ́jú ni máa tẹ̀tẹ̀ sanra ayé jẹ́ Yorùbá nítorí pé ilẹ̀ dá iná ni wọ́n tu yín jẹ so ọlọ́run bá ti sàánù wọ wọ́n ti ríran àbúrò wa máa pé kí tí bàbá kan bá ti bọ́ lójú wọn náà kọ́ra rẹ lójú so àmọ́ wa dáta pé àwọn lèmámù lèmámù tí wọn ò ríran wọn ò ríran wọn ò ríran lédè wọ́n gbárí mẹ́sìn jẹ torí ńgbà táwọn kò torí pé wọn ọ̀jẹun kí wọ́n má wọn ọ̀rá tuntun wọ̀ o pé wọ́n wọ̀ nígbà wọn wá ṣìnà ọwọ́ á níbo ni ó ti dá mánà nígbà táwọn ṣìnà. ẹlẹ́kẹ̀ẹ́ni òun náà ni allah yu'badu allaha illa bima shara ẹ gbọ́dọ̀ sílọ ẹ gbọ́dọ̀ sílọ àyàfi pẹ̀lú dáná sallallahu alaihi wasallam tó mú wa lójú ìdènà táwọn kan fi jáde sí tẹ̀lé sunna tọ́ọ̀ bá ti wá tẹ̀lé sunna ó gbọ́ kù fún ọ àròkọ mímọ́ àfi kọjá ẹni tí ń tẹ̀lé bídà àdàdà alẹ̀ ẹni tí ń tẹ̀lé súnà kọ̀ fẹ́ sí náà níta náà nìbò wa lọ́fẹ́ lò kí ni àbá wa tẹ̀ ẹni tó mọ̀nà látọ̀ ẹni tó lọ́n fẹ̀sẹ̀ hàn torí ẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ yìí bá wa wò la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam ó lọ gáwa anabi tiwa muhammad sallallahu alaihi wasallam ló pè lórí gun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn islam ọlọ́run bá kó túbọ̀ ṣàánú wa pẹ̀lú ẹ̀sìn islam ọlọ́run bá kó jẹ́ ká lè máa ṣe yóò ti ṣe yọ́nú sí wa ọlọ́run bá kó tèmi pẹ̀lú yín ní mùsùlùmí jálẹ̀ kó sì wá lọ́mọ àlùjánnà aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله تزبطوا إنه بجايوا أري كيولون وبالي داوا أستانوا وكان ni àánú tó pọ̀ ju tàwọn kan lọ wọ́n á fẹ́ nìkan sílẹ̀ láì jẹ́ kó sànù rẹ̀. àwọn ẹni tọ́lọ̀ nípa wọn wọ́n rókè tọ́lọ̀ wọn bá ní kí wọ́n rọ́wọ́ mú tọ́lọ̀ nípa dáa fún ọjà àwọn míì lọ àwọn wọ̀nyí báyìí ó yẹ kó fi àánú kún ọ̀rọ̀ tiwọn náà nítorí àwọn tó bá láàánú lọ́lọ́run aláàánú máa ń ṣàánú innama yarhamullahu min ibadihi ar-rahman bẹ́ẹ̀ ló ti wá àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ilé ìtọ́fẹ̀sẹ̀ nílẹ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn níbi nǹkan ti ṣe dà láwùjọ lónìí àwọn ẹni tó jẹ́ pé oúnjẹ ẹ̀kan ni lójúmọ́ ẹ̀ẹ̀kan gan wọn ò ní rí àjẹkánu jẹ ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé láìrò tẹ́lẹ̀ ní iṣẹ́ tó ọmọ lọ́wọ́ ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀nà dí má àwọn ti pé kọ̀ọ̀kan dúró lò má àwọn kẹ́sì ń bẹ tó ti pé tí wọ́n jẹ kó ti di ọdún kan tí wọ́n bá tiẹ̀ rálé wọ́n lówó tí wọ́n lè fi rà á. àwọn míì sì wà tó ti fún wọn ti lóòdù ẹ̀ka lé. irú àwọn ẹni tọ́lọ̀ ń bò fún fún báyìí wọ́n dákun má gbàgbé láti máa sàánú ẹni tí ó kù díẹ̀ bá àtọ̀kùn. pàápàá jùlọ nínú mọ̀lẹ́bí nínú ìyíkan nínú ara kí ìjẹ́ ń bẹ́nu sábàbí. tọ́jà pé tẹ̀ máa ń ka àwọn mọ̀lẹ́bí yín bẹ́ẹ̀ ọlọ́run máa ń ti torí rẹ̀ ó máa ń fún yà ó sì máa ń ti torí rẹ̀ ó máa ń dé kámi èèyàn ogún torí ẹ̀ wa ẹ jẹ́ ká fi kún dáadáa dáǹtì. láwùjọ wa a rí i pé àwọn èèyàn wà a rí i pé àwọn láti lólé ayé ní rọrùn kò rọrùn fún wa láti lólé ayé ní rọrùn látàrí àárẹ̀ látàrí àmódi gbogbo ògbà òní ọsibítù ọlọsibítù ọpọlọ wà lóṣù pé ní ṣe pọlọ títí oògùn tí ń ṣe àwọn èèyàn ti máa ṣùgbọ́n tó ṣe pé wọ́n á dé máa lé pẹ̀lú àárẹ̀ tí ń ṣe yẹn nítorí pé kò sí owó tí wọ́n lè rí san tí wọ́n bá gbé lọ sílé ìwòsàn. máa tẹ̀sẹ̀ máa gbọ́ pé ọ̀pọ̀ lọ́wà tó ti tó dálẹ̀ lọ́sibítù pé kọ́ máa lọlé ìgbọ́n tó ṣe pé ọsibítù ò ní ṣe bẹ́ẹ̀ nítorí wọn ò rówó san. wọ́n bá rówó owó lè má kà ní wọ́n kọ fún wa. wọ́n bá ti dálẹ̀ pé kí wọ́n lọ mówó wá lílọ rẹ̀ wọ́n ò rí wọn ní rábọ̀ rẹ̀. irú àwọn wọ̀nyí náà ọyẹ ká lè máa sàánú wa ó dà kó ti pé ní gbogbo wa ní kò tó nǹkan nínú kòsíkòsí yẹn lọ́lọ́run bá ti máa ń sàánú yẹn kí yẹn náà máa ń sà á máa pé ọ̀pọ̀lọpọ̀ ló wà láwùjọ wa kó ti pé gbogbo gbà wọn máa ń lé àwọn ọmọ wọn wálé láti iléèwé iléèwé ìjọba gan tí èsì ta ládàáni torí pé iléèwé ìjọba àwọn náà ti polisi ti agbárí wọ̀ wọ́n lè gbé àwọn ọmọ ọmọ kọ́ wá fún léèrè wọ́n lè fi wọ́n mú gbalẹ̀ wá. wọ́n gbé àwọn bàbá màmá yìí ọ̀ lágbára rẹ̀ ẹni tó bá marú rẹ̀ ẹ ṣàánú rú àwọn bẹ́ẹ̀. ẹ jẹ́ káwọn náà gbìyànjú bá máa fi nǹkan kan dá sí tọ́lọ̀. nítorí pé ńgbà tá a wà láyé la ti ṣe tá a bá ti kú ojú fáàmù. a ní ètò kan tá a ti ṣàlàyé rẹ̀ fún wa níbí. ilé ìtì máa ń wáyé ní gbogbo oṣooṣù ọjọ́ àkọ́kọ́ nínú oṣù hijira kí a máa ń pín oúnjẹ fún àwọn ẹni tó kù díẹ̀ káàtó fún oúnjẹ yìí ọ̀ lọ títí àti ìlágbára láti ṣe bá a ti fẹ́ tó ti bó ti ṣe máa tó kéré ń bá àwọn èèyàn tí wọ́n ń gbà wọ́n pọ̀ eléyìí tó fi hàn wá pé tó bá ń pa abá rí agbára láti ṣe jù bẹ́ẹ̀ lọ ni iye èèyàn tí ọba wúlò fún kọ̀ bá pọ̀ jọjọ àwọn èèyàn ti ń gbìyànjú láti ṣe onítọ́rọ̀ oníkọ́bọ̀ oníṣìṣì ni bàbá rẹ̀ tí mo sì fẹ́kẹ́ nìkan kan dá wọn àwọn àwa náà ní nínú wa náà ní kéṣe láti ìlú mi ilẹ̀ yìí náà ní gbogbo ẹ̀ báyìí ti bá wọn tọ́ náà nù táwọn náà ń tiraka oníkálukú mú tọ́rọ́ kọ́bọ̀ òróró ara náà ni kémi náà tiẹ̀ jẹ́ sábàbí dáadáa kan ìmọ̀ bóyá nítorí rẹ̀ lọ́rùn ṣe sàánú èmi náà jọ̀ọ́ bẹ́ẹ̀ ló ní tọrọ ní sísè náà jáde wọn tún bá yìí gbogbo wa náà káwọn náà mọ gbẹ̀yìn bẹ́ẹ̀ tí wọn bá ti sábàbí tẹrù Ọlọ́run kan bá fi oúnjẹ jẹ wàláhì ní ọjà pàǹkàn fún wọn lóúnjẹ yẹn lásán afẹ́ fi pé ìdánilẹ́kọ̀ọ́ ọmọ wa ń sẹ́mi fún wọn wọ́n gbọ́rọ̀ Ọlọ́run lẹ́rọ̀ kó tó di pé yẹn ta kankan ojoojúmọ́ ni ó sì máa tẹ̀lé àwọn kálí mọ̀ àwọn pé wọ́n ti sẹ́kù mùsùlùmí ìjọba ti tẹ́ lọ́rùn kọ́ máa lọ lé wọn tó fi di pé Allah oúnjẹ yẹn ń bọ́ tọ́wọ́tọ́ yẹ mùsùlùmí là ń ràn lọ́wọ́ mùsùlùmí yẹn náà sì lékún nínú ẹ̀sìn ẹ dàpọ̀ nítorí kálukú náà bá fi ní dájú ẹ má jà gbẹ̀yìn àwọn ọmọ tí ń mójútó ẹ bá ti pàṣẹ mọ́ṣáláṣí wọ́n kò jó hàn torí ẹ̀jẹ̀ máa ọlọ́run bá kó ṣàánú wa ọlọ́run bá kó sì gbàdúrà wa. rárá sí pé gbogbo gbà jọ́sìn kan bẹ lọ́jọ́ tá à ń bá ń ṣe tá a bá pọ̀ ní títí rẹ̀ ó tó ọlọ́run gbọ́ bùkátà wa láyé àti lọ́wọ́ ona ni kama sasa láti lọ́pọ̀lọpọ̀ ọ̀gá wa anabi tiwa anabi muhammed sallallahu alayhi wa sallam allahumma salli ala Muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعه اللهم يا ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الله الله